أعوذ بالله من الشيطان الرجيم بسم الله السيف وهديناه النجدين فلقتحم العقبه أو مسكينا ذا مقربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة الذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول لكم الله سبحانه وتعالى الحمد لله الله بطير سبحانه وقوة نبي الله ولا تسير واتي ولا الله الله بأنه بطير بكم الحمد لله أترى صلاة وفي السلام فعلا أنت ما قطع القرآن لأو نبع مسلم يشير هو الله سبحانه وتعالى أنا بدي أنك عفوا أنا صحابة أنا أمدوا ودي أنك عفوا بدي بجوهوش وأنا أمد الله سبحانه وتعالى كشين فقوانين وعنى القرآن القرآن من كتاره مباره جمره lọ́nà ni àṣeyọrí ayé àjàlùkìyà máa wà olókòlùkù wa táǹkà táǹgbọ́ táǹjókòó tí ọlọ́mà kó fún wa ní àṣeyọrí ní ayé àjàlùkìyà àmín gbogbo ọjọ́ wa nínú ọmọmọ lọ́sàn lóru ìjọba ọba tó fi àjẹ́ náà wá ní ẹ̀sán lóru mo kọ́ fún wa. Bọ́lá Ahmed Tiwu ní àwọn àbẹ̀rẹ̀ sódà tó dára jù àti ní àwọn àlàyé ilé tí wa ta'ala ilé tó ṣe fún wa nínú sọ́ra náà agbẹ́kọ̀ọ́ ọkọ̀ sọ́ra yìí ọ̀kan nínú Muhammad sallallahu alaihi wa sallam

ó fi sí mẹ́ta ó lè bá jẹ́ àwọ̀ àpọ́nlé àti àwọ̀ ẹ̀wọ̀ ó dẹ̀ lè bá jẹ́ iyì fún ìmọ̀ mẹ́ta àbí Allah subhanahu wa ta'ala ọgbọ̀n tó ń bọ̀ bá ọ̀fẹ́ lọ sí mẹ́ta ọmọsọ́lá yọ̀dá fún wa àmín gbogbo kálukú wa ọlọ́run bá kọ́ ṣe wá ní tí ó lè lọ tí ó lè bọ̀ àmín gbogbo ẹ̀rọ ìfún ọlọ́run bá ṣe àmín rahmatullahi بعد بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حلا بهذا البلد ووالد وما الرحيم قرب إلى أقسم بهذا البلد أفرأيت معي حلالا قرب هنا قالوا مكة وأنت حل بهذا البلد رحمه النبي صلى الله عليه وسلم ó ti di ìlú ó ti di ààyè tá a ṣe lẹ́tọ̀ọ́ fún wa nábì kó ti gbógun tàwọn kèfèrí ó ti di ààyè tá a ṣe lẹ́tọ̀ọ́ fún wa nábì sallallahu alaihi wasallam ó ti pa àwọn ọ̀tẹ́ẹ̀sìn ó tó gbọ́ àyè àpọ́nlé ní Mẹ́kà ìjà mẹ́rin àìjagun bẹ́ àyàfìgbà tọ́lọ́ bá yọ̀ǹda fún ànábì sallallahu alaihi wasallam ẹ̀rì pé ní pílẹ̀ ọlọ́wọ́ bá yọ̀ǹda alaihi wasallam kó jà gbogbo báwọn kèbèrè ṣe ń jà mú ń tó ọlọ́wọ́ bá sọ pé láti ló ṣe sùúrù sọlọ́wọ́ nígbà tó yá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yọ̀ǹda fún ànábì Muhammad sallallahu alaihi fún ní àsìkò díẹ̀ pé àsìkò díẹ̀ yìí ẹ̀fìjà kọ́lọ́wọ́ bá fi gbalẹ̀ fún ẹgbà sọ pé ọlọ́wọ́ bá ó ní ṣe pẹ̀lú fátìmù mẹ́kà nígbà tó padà yá bàtọ́lá ń gbàgbà mẹ́kà fún wọn padà kò sógun mẹ́ wípé àwọn ìtẹ́ torí ẹ̀ jagun ó náà ni kó lè bá àjẹ́ ní tẹ̀kú ní kẹ́mi mẹ́sùlọ́rùn kó lè bá Allah subhanahu wa ta'ala ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tó di pé ọlọ́run bá fẹ́kà fún ànábì sallallahu alaihi wasallam ṣáá kò sógun mọ́. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير Allah subhanahu wa ta'ala ó yọ̀ǹda kí ànábì jẹ́ sallallahu alaihi wasallam ọlọ́run ní àyọ̀ǹda fún ànábì láti jà nígbà tó gbé àwọn ọ̀tá tí wọ́n ní ànábì dá tó ti pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọlọ́run ní ọlọ́run bá dẹ̀ sí tó láti rẹ̀ wọ́n lọ́wọ́ bá aláwọ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run bá dẹ̀ sùn hàmù alhamdulillah ọlọ́run bá rákà fún ànábì sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà náà kò sógun mọ́ àyíjà bẹ́ẹ̀ àyíjà ìgbógun wa náà sọ̀rọ̀ wà ń ta hélòm yẹgbẹ́ àtẹ́lú yìí ní ààyè ẹ̀tìlẹ́tọ̀ dídagun fẹ́nìkẹ́kẹ́ rí tó ju wà nẹ́bùsọ̀rọ̀ àṣàlá gbogbo ọ̀nà lọ́lọ́run gbà sọ mọ́kàdé alálàtàrà lọ́wọ́ fún wa ní àná wà wá ní dé wọn náà wà lára wọn náà wọ́n lẹ́dẹ̀ ọlọ́run bá búra pẹ̀lú gbogbo bíbí máa àti nǹkan tí wọ́n bí ọlọ́run bá búra pẹ̀lú áádà àtàwọn àwọn ọmọdé máa rẹ̀ لقد خلقنا الإنسان في كبد لقد خلقنا الإنسان في كبد ربما أعطاه سداه من láti bí wàhálà kan sí kejì bí wọ́n bá fẹ́ lówó wọ́n ṣe wàhálà bí ẹ fẹ́ bí mẹ òun ṣe wàhálà bí ẹ fẹ́ jẹ́ yẹ òun ṣe wàhálà kódà tẹ́ bá fẹ́ sí lọ òun ṣe wàhálà fi kàbádì gbogbo ìgbà tẹ́ bá fẹ́ mókè wọ́n ṣe wàhálà wọ́n gbàtà àbúwà mọ̀ṣá wọ́n rí nira فيركب أن لن يقدر عليه tọ́lọ́ wọn bá ti fún lágbára kó lè máa dá nǹkan ṣe fúnra rẹ̀ ọlọ́run bá ní sọ́mọ ènìyàn wá rò wípé ẹnìkẹ́kẹ́ ò ní kápá lórí ayé òun lọ àwọn àfá wọ́n nílé ìmúbẹ fún gbogbo ẹni tó bá lè gun ẹgbẹ́ bàtà bálàlàáfíà àmàṣe kẹ́ńtàkẹ́ńtà bẹ̀rẹ̀ bá wàlá wà ń bẹ̀ lọ́kírun nílá rẹ̀ fún mílẹ̀ ọ̀dọ́ nílá ohun mú ọmọ tó parí ó ṣe yóò wọ́n mọ̀ sàgbé àná nígbàtà rẹ̀ ti dìbẹ̀rẹ̀ tí wọ́n màtí tó lé egun tó jọ́dọ̀ ẹ̀ẹ́dì pé fèrè fèrè fèrè èmi ni mo nira àmì ọlọ́wọ́ bá ní sọ́mọ ènìyàn sọ́rọ̀ ìgbẹ́ ìkẹ́kọ̀ọ́ Yẹ̀kúnlò ọmọ ènìyàn tí ò bá gbọ́tọ̀ يقول كما تسمي قلت صلاة يوم صبي أهلكت مالا لبدا يقول أهلكت مالا لبدا أه فأنا سبب الله في الكلمة إهلاك أهلكت أه الله بان لقبله يقبله إنتي سأنا يدرك أنفقت

ẹni tó bá fowó sí ìyapọ̀ ọlọ́wọ́ bá bí ẹni tó kéná sówó ní ọkùnrọ̀ ahìlá tó máa lẹ́rin ló bá dá ọlọ́run lọ́wọ́ bá fi lókè ẹnìmọ̀ ìlà yóò máa sọ wípé àwọn fọ́tù máa nà lóba mo ti ná owó tọ́pọ̀ ọlọ́run wàá sọ níná ajẹ́ pé owó tí èèyàn bá ná sódà lọ́tọ́ ọlọ́run àbí tí èèyàn ná fọ́nfà ní ara èèyàn ó tó gba ẹ tí lè gba òdòdó ṣùgbọ́n níná tí èèyàn bá ná lórí ìtayé lórí ẹ̀ṣẹ̀ lórí ìyàpọ̀ ọlọ́run ẹgbẹ́ ìbọn náà ọmọ ikẹ̀ ń ló ń fowó bí ẹni tó ń fowó ní báńgà jẹ̀mọ́ ẹ̀rí pé ń sunwó lẹ́nu agbáradà yóò lọ́ra ẹ̀rọ ní tó mẹ́lẹ̀ ló bẹ́ jẹ́. Ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ìfowósòfò bí ẹni pé èèyàn ń pa owó oorun èèyàn ń gbìsù

ọlọ́wọ́ bá mẹ́ ọlọ́wọ́ bá máa mọ̀tẹ́rin gbogbo kó wá ọlọ́wọ́ ní ayé aftab ọmọdé yóò mẹ́rù ọlọ́wọ́ ọmọdé yẹn yóò mẹ́rù wípé ẹnìkankan ò lè rí òun yóò bá níbẹ̀ yẹn bá ta àfàsókè tó yí dógó tó rò bí ẹnìkan ò lè jẹ́ ọ̀sán lókè أيحسب أن لم يره يحسب أن لم يره أحد نعم ألم نجعل له عينين أرى ما في دلعك أيوة قد جماعة ما طبعا هي تنري وتنري نري عليه تنري وقال لك وكفى نري oró ìgbẹ́lì gẹ́gẹ́ oró oró ìgbẹ́lì gẹ́gẹ́ ọmọ àníyà àti ìgbésẹ̀ ọlọ́ọ̀bá fẹ́ ti pọ̀ rí wa fún wa. Àwọn ọmọ ìyá ayé ẹ̀rọ ti lè kọ̀lẹ̀ bára ọba mà àkọ́kọ́ báyọ̀ ti tẹ̀síwá wípé ọlọ́wọ́ bá yìí ó ká pákó orí wa ọmọ wa olóòmọ wa ó sì wà. Àwọn ọba ní alámúnájì ara ọ̀ àyìnlá ẹ̀. Alámúnájì ara ọ̀ àyìnlá ẹ̀. Ọlọ́wọ́ bá wa bí wọ́n léèrè o. Táwọn ọlọ́wọ́ bá kọ́ra fún wọn ní àyìnlá ìlá fún wọn ní ojú fún ní o, ọlọ́run táwọn akọ́

alam najal lahu ayn. alam najal lahu aynayn. àwọn ọmọ bá ń sọ fún ọ pé ojú ìyá ìlú ọkọ ló ní àwọn ará fún ọ tó bá sì wà lè gbá. ẹni tó bá ní kó fojú rẹ̀ kó mọ̀ fi yapa tọ́lá tó bá ní òun lòún lójú òun kó ronú. ike ọlọ́run bá sọ̀rọ̀ àdùn wàhálà fún ọ lójú òun ló ní àṣẹ tó fi tójú yẹn fi ń rí rẹ. tó bá wọ ọlọ́run ọba jẹ̀mẹ́ ọlọ́run الله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله ما صاحب لا وفوا كالباس سنددو kára wá lè balẹ̀ wípé a ah, jẹ́ nkẹ́kẹ́ Allahu akhrajakum min butuni ummahatikum ọlọ́run bá ní òun ló ń fà wá jáde láti inú àwọn mọ̀mọ́ tó bí wa ẹ̀fìlẹ̀ ríran ẹlẹ́tì ẹ̀fìlẹ̀ gbọ́rọ̀ ẹni ẹnu ẹ̀fìlẹ̀ ṣe nǹkan kò lè sọ̀rọ̀.

Jàálẹ̀ lẹ́kún mú sẹ́mọ̀ ọ̀lá àṣẹ ìgbọ́rọ̀ sílẹ̀. Ọ̀sọ́kọ́ yàrá kún ọdún rẹ̀. Ó fi àṣẹ ìgbọ́rọ̀ sílẹ̀ bẹ́kẹ̀ náà wọ́n yà àṣẹ ẹ̀rí rẹ̀ òṣùbì. Ó sì wá fún yín ní àṣẹ tẹ́ fi lọ òkè lọ́lẹ̀ tẹ́mi yóò fi máa mí. Àmì ìsọ̀kọ́ ọ̀jẹ̀wárì, àmì ìsọ̀kọ́ náà kúrò ìdán Allah subhanahu wa ta'ala ọba sọ ilé ìfún wa àdìbà àmọ́ ọlọ́wọ́ ọba lọ́lọ́n kálí mọ́ dúpẹ́ dídúpẹ́ yẹ kìí ṣe pẹ́ tẹ́nu là ń sọ̀jọ̀ náà dúpẹ́ yẹn pé kò lóńtọ́ ọba àdìkẹ́lá fún ọ nídẹ̀ẹ́ra kò lóṣùkọ́ ربنا لم نجعل له عينين ألم نجعل له عينين ọba kọ́lá fún yín ní ìríra méjì ojú méjì tẹ́ fi máa ríra àdẹ̀fì àṣẹ ẹ̀bẹ̀ tẹ́ lè fi ríra ọba tó wá fún ọ lójú yẹn ìlò ó sọ ikọ̀ wọn ló nira rẹ lórí lò sọ́dìṣẹ́ tó rí ọ tó bá ṣe kọ̀rọ̀ ó ṣe àìdá ní kọ̀rọ̀ ní ìrẹ́pọ̀ rẹ̀. لم نجعل له عينين. ó ṣe máa ṣe ìyẹn tí ó sọ pé kò má ṣe Wàlìsáàdà wọ́ṣe àfẹ́tẹ́yìn. Wàlìsáàdà bẹ́ẹ̀ dẹ́dẹ̀ ọlọ́ọba ó fún yí ní ahọ́n. Wàlìsáàdà wọ́ṣe àfẹ́tẹ́yìn. Ẹgbẹ́ ẹjá ronú nípa bọ́lọ́ọba ti dáwà. Ọlọ́ọba fún yí lè sáà àwọn abákùnrin ní ààrẹ ọ̀ṣọ́ abákùnrin láàrin nìkan tó bá fi ilẹ̀ nílé sọ̀rọ̀ wọ́n ṣàfàtẹ́ ọ̀rọ̀ ọba wá fi ètò méjì

وهديناه النجدين ẹgbẹ́wò bọ́wọ́ bá ṣe ṣe ètè àti ahán iṣẹ́ mẹ́ta ní ìṣèjọba àkọ́kọ́ ń ṣiṣẹ́ kásọ̀ ẹ̀ẹ́kejì oúnjẹ arí oúnjẹ jẹ nírọ̀ láti kò sí ètè lẹ́nu wa jẹ máa ó fẹ́ pẹ́rán nìkan tẹ́nu dẹ̀ wá fẹ́ ẹ̀rí yìí tó oúnjẹ àpòwò láti máa ọ̀jẹ̀ máa lẹ́nu ó tún jẹ́ ìrìn ó jẹ́ ká tó rẹwà ọlọ́run jọ sí wá pẹ̀lẹ́ o wọ́n jẹ́ ká rí àjálù ogbó àtàdáwò mú ẹ tó bá rí ẹni tí nǹkan bá dé bá ẹnu rẹ̀ tó bá ète rẹ̀ ẹ̀rọ ọlọ́run bá yẹn o ọlọ́ ẹ̀rọ ọlọ́run bá yẹn ẹ tó bá ti rí àwọn ẹ̀dá báyẹn rí ẹ̀rọ ọlọ́run bá ó bá yẹn pé a àti ọlọ́run bá fi ète rí àti ahọ́n àti sọ́ọ̀bù lọ́rùn sallallahu alaihi wasallam àmín ọmọ kó ṣe wá pẹ̀lú Alam naj'al lahu 'aynayn. Ọmọ tó wá ṣe wá dáhùn tó fi ara síbẹ̀, ó tó wá fi èdè Ó jẹ́ pẹ̀lú rọrùn. Ó wá jẹ́ ẹwà fún ojú wà. Ọmọ tó wá ṣe wá ọba kó ma máa sọ̀rọ̀ ẹ̀yìn kó ma máa bẹ̀ ẹ̀gbú ma ya máa kọrin ṣùgbọ́n sí bẹ́ẹ̀ ọ̀gbọ́n oníwọ̀n lórí ààrẹ tó bá máa bẹ́ẹ̀ sọ fún apó ọ̀kọ́ lórí ààrẹ tó bá jẹ́ kí nǹkan ó dé bá ètè rẹ̀ ń kọ́ ẹjẹ́ àwọn kọ́lá ní tọ́lọ̀ ń bá wá jẹ́ kí àdẹ́wò kó ṣẹlẹ̀ sétè rẹ̀ ń kọjẹ̀ mẹ́rin bó ló ti ṣe ra rẹ̀. ọlọ́run bá ní àwọn ọlọ́run bá ó ṣe ègún lórí wa abali alam naja naja alahu ainihin táwa kọ́la fún wọn ní ojú méjì wàlìsáàdà ohun wọ́n ṣàfàtà yìí a sì fún wọn ní àwọn kan rán fún wa wọ́n ṣàfàtà yìí ọlọ́run bá sì fún wa ní èsì méjì tó kí wọ́n lọ́rọ̀ ọba ní àtúwà àdàìnáwò àtúwà darí rẹ̀ afọ̀nàmẹ́ ànàjìdáyì àfihànà dáadáa àtọ̀nà ìdá àfihàn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kejì ní pé àdàìnáwò nàjìdáyì wọ́n rí ànàjìdáyì yẹn láàrin àfàdìyáyì ó láàrin ọyẹ̀ tí mẹ́ráyà obìnrin tí ń fọ́mọ́ àdàìlẹ́ nàìjíríà ẹ̀rí pé ọmọ tuntun nígbà tá a bá bi tẹ́ kò sẹ́ni tó ń kọ́ ọmọ tó fi ń mọ ibi tọ́yàn wà ọlọ́run ọba ní máa darí ẹnu rẹ̀ nínú òtún ọlọ́run ọba tí kò lẹ́gbẹ́ onígbó ọlọ́run ọba ní máa darí ẹnu ọmọ òjọ́ ẹlẹ́kùn ilé ìwé wo lọmọ òjọ́ lọ tó fi mọ ibi tọ́yàn wà ọlọ́run ọba ó sì mọ yóò darí ẹnu rẹ̀ yóò sì mọ gẹ́ẹ̀tì rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò sì máa jẹ níbẹ̀ tí ó bìlára àwọn ọba nínú ànàjídá ojú ọ̀nà dáadáa àtòjú ọ̀nà ìdá ọlọ́run bá fi mọ̀ pé kó wù kó mù tó bá wù mẹ́ bákan náà ọlọ́run bá ó ń darí ẹ̀mí rẹ̀ ó ń darí ọkàn rẹ̀ ọmọnìyàn síbi tí ó ti jẹ oúnjẹ àkọ́kọ́ rẹ̀ láyé tí ara rẹ̀ ó fi gbámú ẹ̀rí pé tí ọmọ ọ̀rẹ́ wọ́n ẹ̀sẹ̀ bí ẹgbẹ́ wàhálà wàhálà báwọn ọmọ dààmú ìyá rẹ̀ lọ́kàn lọ níbalẹ̀ ọmọ yóò gbọ́ yẹn ọmọ yóò jẹ́ ọmọ yóò gbọ́ ẹgbẹ́ wàhálà tí wọ́n lórí rẹ̀ ó pọ̀ ju ọmọ tó bá gbà naturally lọ ẹni tó máa ń darí ọmọ láti gbà á náà ni wípé aláyẹ̀kọ́dẹ̀ àlẹ́yìn àrẹ̀ ṣọ́bọ̀ aláyẹ̀kọ́dẹ̀ àlẹ́yìn àhàdẹ̀ ọ̀bẹ̀ ẹgbẹ́gbà wọn àwọn ọmọ tó dáyé àwọn alájẹ́kọ́ mọ ibi àwọn la fún létí àwọn la fún ní ìríra àwọn la fún ní ara àwọn la fún ní ètè ẹni dáa ṣe bá wọn fún wọn ṣe kẹtàkẹtà tó kò tó lè kẹta o ẹgbọ́. yàkúrò àhìlẹ́tù máa lẹ́nu. ẹni tó kò sọ́ra olówó dìgbò náà sọ pé òun ti náwó lórí ìjẹta láti ilé pẹ́ òun ò lè para tó kò lè kò sẹ́rù عينيه ولسانا وشفتين وهديناه النجدين فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسقطة أرغب فلقتهم العقبة فلقتهم العقبة wọ́n ní ẹwọ ọmọ ènìyàn táa fún ní ìríra táa fún láhán táa fún létè táa tún ti ọ̀nà dáadáa àtà ìdámẹ́ nínú ìtumọ̀ ó ní kò wá tọ̀nà bí ó ṣe ní gẹ̀ǹgàdà ah, ah, kò wá kò tí ẹ̀rin náà bí ó ṣe ní àtúmọ̀ dára àwọn afọ́sọ pé akọ́bà ah, ẹ ní òkè tí a bá rí àpáta bí òkè ń tí orí ẹ̀ wọ́n bá pè ní akọ́bà torí pé ẹ̀rí pé kéèyàn bá fẹ́ gun òkè ń tí ó lọ kọ́dà pé bí òkè sápá ti rà fẹ́ lóra pẹ̀lú ẹ̀kọ́ yóò ní táàkù èyí ó sì wàhálà yóò stress díẹ̀ so bẹ́ẹ̀ ni iṣẹ́ olóore ọlọ́run bá pe iṣẹ́ olóore tí méjì kéèyàn nígbẹ̀yìn dáadáa ọlọ́run bá lo ọ̀rọ̀ yẹn fún bí ẹni pé ẹni tó fẹ́ pọ́n òkè lọ bí àwọn òkè àwọn ọmọ òkè wọ́n lọ́gàá dáadáa mbàdà bí sápátì náà sápátì náà lọ́gàá ìjà díẹ̀ so ẹni tó fẹ́ tọ́ lọ ẹni pé yọ̀mọ̀ àwọn káríkárí mẹ́ka ni wọ́n mọ̀ sọ àwọn jábàjábàjábà pé àwọn látòkè orí òkú bẹ́ẹ̀ máa bàjẹ́ tó ẹ́ rí pé ẹ̀wọ̀n sápá ti mú máa ah. ẹ̀wọ̀n sápá ti ẹni sí ọba bẹ́ẹ̀ gùn bẹ́ẹ̀ ọ̀nà àbọ̀ bàbá máa bẹ̀ ọba fẹ́ ra gùn mí ọ̀kẹ́ ìlásán èyàn fẹ́ mọ̀ fọ́ pọ́n dìdí ẹ̀dí ẹ̀ ọba jẹ̀ tó wájẹ́ bí ọwọ́ ọ̀sán àwẹ̀ báyìí so ẹ̀bẹ̀ ẹ̀dẹ́rìpẹ́ tó wá fẹ́ débẹ̀ yóò rí táàmù yóò rí stress díẹ̀

kan fọ́ọ̀mù kí ayé rúgbé àmàṣà àmàṣà àmàṣà àrẹ́ lóbi yóò tó bẹ̀rẹ̀ sórí facebook and ah, plus one today ọdún kan ah, yóò tún mọ́ yóò tún yá fọ́tò yóò gbé rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ah, plus ó dín mi àbí ẹ̀dá mi dúpọ̀ ẹ̀dá mi yọ àtọ̀sọ́ ọmọ kìnnìkan ọmọ yóò tún dákọ̀ ara rẹ̀ ọmọ ṣe o alákòóta hamila alákòóta hamila ọ̀bẹ. ọmọ ènìyàn ọmọ ẹ̀ma ọlọ́ọ̀ni ọmọ ènìyàn kò tí ẹ̀ wò wá bí ó ṣe nígbẹ̀yìn dáadáa ọlọ́run wá ní wàmà. wàmà àdẹ́rọ́kẹ̀ màlá àkọ́bá. sẹ́ni pé kò rà dáadáa. tàbí ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó ti gbé kalẹ̀ yẹn ìtàhàmàlà àkọ́bá. tó bá kàtà sí òòlù فلقد تحمل عقل اشفع اشفع ọlọ́run wà mẹ́rẹ̀ tó pẹ́ ọkùnrin ara àwọn ìjáàzù ọkùnrin ni àwọn ìmọ̀ ń bẹ ń bẹ tẹ́bá ti gbé tọ́lọ̀ wọ́n tẹ́lẹ̀ wà mẹ́rẹ̀ àdọ́ ó fẹ́ sọ ìmọ̀ ń bẹ ní tó kọ́kọ́ sọ ní bọ́ ìrù rẹ̀ ó lè mọ́ rí tú so yóò wọ́n kọ́kọ́ pàṣọ náà rẹ̀ yóò tún wá ìwà níbi sọ̀rọ̀ àríwá sálàm ọlọ́run ni yóò fi mọ̀ kí lè bọ́rọ̀ ló ṣe mẹ́ àkọ́bà ẹ̀dùgbẹ́ nísìn ó wàtọ̀ sí òkè tá a sọ kí ni ó jẹ́ kó o mẹ́ ní tí ó jẹ́ kéèyàn rí òkè pọ́n ààrẹ tí ó jẹ́ kéèyàn nígbẹ̀yìn dáadáa jẹ̀má ọlọ́run wá sọ àwọn tẹ́kẹ̀ ń bíbá ìfún wa gbogbo abábẹ́ nígbẹ̀yìn dáadáa ẹjá gbogbo tó wọn ibi tí ó jẹ́ ká ní ákíbà Allahumma ahsin ákíbàtana fil umuri kulliha ní tí ó jẹ́ ká ní ìgbẹ̀yìn dáadáa ọlọ́run fẹ́ kọ́ wa níbi súrà yìí bàbá olówó ẹ bá fẹ́ nígbẹ̀yìn dáadáa ẹ gbọ́ sóra ẹ máa ẹ tó fẹ́ nígbẹ̀yìn dáadáa tó lọ náwó bó lórin ọ̀gbẹ̀yìn dáadáa ó òní tí ìfú gan ti bẹ́yìn rẹ̀ lè dá ojú ẹ̀rọ yóò ti tó bẹ̀yìn àdéhùn ọlọ́n ní ọlọ́n ní fàlákòtà hamel àkọ́dá او اطعام في يوم زيمة غدا انا وافات اني فلاقو تحمل اقر اي هلاقو تحمل اقر لقد قلوا بس ارضو وبيسوا مسيحون او سيولوني sọ́mọ ẹni tó ìṣẹ̀ ti fi ẹ̀dá fún ní ojú tààfún ní ẹ̀há tààfún létí tààfún jẹ́ kó tún mẹ́rẹ̀ ṣé kẹ́kẹ́kẹ́ta pé ẹ̀ǹkẹ́ kò lè mọ́ ẹ̀ǹkẹ́ kò rí òun ló ń lè àwọn sọ́lẹ̀ ẹ̀kọ́ wà wàmà àdúrọ̀ká màdìrọ̀kẹ́ màláàkọ́ tí wọ́n ni yóò fi mọ̀ wọ́n nẹ́bí kí ni ó jẹ́ kó nígbẹ̀yìn dáadáa rọ àkọ́kọ́ sí àkọ́kọ́ kòrọ́kọ́dá rọ́dúnfà kòrọ́kọ́dá ọ̀rọ̀ ní tẹ́ ìtí jẹ́ ìgbẹ̀yìn dáadáa ọ̀nà àkọ́kọ́ rẹ̀ ó náà ni kéèyàn máa yọ okùn lọ́rùn ẹrú fákú kòrọ́kọ́dá kéèyàn máa tú ẹrú lẹ̀

àlejò kò lọ kó járíà yẹn wá sọ̀lá ọ̀dọ́ wa kó járíà yẹn járíà ní bí ẹ arúgbó ní sákàtúbà nínú ọ̀tún ọ̀tà fẹ́lẹ̀ járíà ọmọ ló sọ́mọ gé járíà ọmọ ló fún ọmọ ọ̀dọ̀ lóbìnrin ní ìṣúmọ̀ rẹ̀ pọ̀ ọmọ bó ṣe wá dé àlejò ní pé à ah, ṣé wọ́n ní oníbẹ̀ àlejò ní sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ ẹ̀rùfèrè nígbọ́dọ̀ lọ́wọ́ bá wà olùkùsàrà ó abiri man ana bọ́ọ̀lù mi ti jẹ́ sí ọ ọ̀nà anta rasulullah tí wọ́n lò bí sẹ́kọ̀lọ́ ọ̀nà sí à Muhammad ti sọ fún ànábì pé òun fẹ́ fírí rẹ̀ sọ̀rọ̀ ó ti ẹni sà ó sọ fún ànábì láti fi á ń bèèrè pé àwọn bèèrè àwọn kankan lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ ànábì wa sọ fún àwọn yàrá pé tọ́ bọ́kùnrin ọmọ lọ́rù rẹ̀ fa ilẹ̀ ha mọ́ ìmọ̀ eléyìí olùgbàgbọ́ òdodo ó sì lọ́kọ̀ọ́ lọ́rẹ̀ fáfù rọ́kọ̀ọ́

yóò tún lò wọ́n lò pé bí ma lè kú sọ́dọ̀ òun gọ́ kú bẹ̀ mọ́ ṣe dáadáa pẹ̀lú wọn àtàwọn méjèèjì ọmọ tó wùn náà jẹ́ ọmọ Nàìjíríà náà kàkùrọ̀ àjọrọ̀ kẹmẹ́lá àwọn ìtọ́ àmú sí omi ń zí masọ̀rọ̀dà yẹtí mọ́ ń zá masọ̀rọ̀dà أو مسكينا ذا مسربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة ọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀nà tí èèyàn máa gbà nígbẹ̀yìn dáadáa àkọ́kọ́ ní ó máa fi ipò tọ́lá bá fún yàn kéèfì máa yú àwọn èèyàn kúrò lọ́fì yálà àwọn àlọ́fẹ́ ẹrú ni àbí ẹni ọ̀fìn tó ah, mi n kúrò tó àwọn àtẹ̀dímọ̀ ṣọ ẹ̀ṣọ́ tàbíjẹ́mẹ̀ tó lè pẹ́ ó lè yá lè jẹ́ pé ẹni tó yẹ ọkọlọ́pìn yẹn náà lọ́n ti wá sànú tiẹ̀ náà tó bá náà ẹ̀yẹ lápájá lọ́n lò fún mi ẹ̀wọ̀n tó lọ́n lò fún mi kò ní gbàgbé ẹ̀rìkẹ́ ni yóò ní àkúdà yóò ní gbẹ̀yìn lórí pé ẹni tí wọ́n so oore fún yẹn tó bá jẹ́ni tó mọ oore kò ní gbàgbé فقرقب فقرقب أو شطو للتنويع لماذا؟ للتنويع يعني إما تبقى دول السيئة تبقى قوسين بتاعي هو إما إطعام في يوم دي مسكرة وإن كان مفقع ويلون جاي إن كان سكين جماعة مفقع ويلون جاي في يوم ní àwọn ọjọ́ ayé kẹ́kọ́ jẹ́ pé bí ìgbàgbọ́ jẹ́ pé ibi ibẹ̀ ibi tó lágbára rẹ̀ a lokacin awa su dai a za su guri gaisa yawon mai jima su zara alamada wa wambari wanda kawo wambari biyu ai bi ma jẹ́ àti ṣàdídà ní ìjọ́ àti ṣàdídà ní àgùdá ẹ pé ebi tó lé ó pa àwọn èèyàn jẹ́mọ́ bàbá náà tó bí pa àwọn èèyàn wọ́n sá gbé oúnjẹ lọ sí àárín ìdàsọ́pọ̀ hàndẹ̀ tó àbá sọ́ra wọ́n lè wọ́gẹ́ tó gbé olùpalára lọ bí wórodù lọ gbági lọ àtàwọn bomi lọ sábóòlù àtàwọn bomi bomi olùkàdùkú tí ò sì wá bẹ̀ náà ó pàṣẹ ọ̀bọ̀ra rẹ̀ pé àti wá gbọ́ àti gbọ́ ẹ̀rú mi náà ń sọ so nínú ohun tí ẹ̀fún ní ákídà alákòóta hamil akọ̀bà mẹ́rin àjọ̀dọ́kẹ́ mẹ́rin akọ̀bà وما أدراك ما العقبة رمضان رمضان الله يا مجد في يوم ذي مسربة رمضان كيف يكبر رمضان كيف يكال gbogbo ẹ̀rọ ramadan ramadan no ramadan kọ́ wa wá sí lóṣù yòókù ẹ má jẹ́ kí ìfáwọn ẹ̀ ló ń jẹ ó sẹ́ fáwọn ẹ̀ ló ń jẹ náà má ti kẹ́ ẹlòmíì yóò máa yóò máa ìtàwọn bàbá máa ṣe ń jọ ọ̀nù wọ́n sọ má dùn àwọn àpẹẹrẹ wọ́n ṣe ń jẹ wọ́n sẹ́wà wọ́n ṣe rẹ̀ sí wóróka wọ́n sọ má dùn àní àdúrà bẹ̀nikẹ́ ẹyọ kú àdúrà pé ẹ̀rọ ẹni bá sọkùnrin àdìgbà ẹyọ ní kú àìsọkùn nígbò kò sí bí ọsọkùnrin àti sọ̀kalẹ̀ rẹ̀ bí ẹ̀mọ́ kò sí bí sọ̀kalẹ̀ ní ọ̀mẹjì nínú àgbẹ̀náhó Ọlọ́run sọ̀kalẹ̀ lọ́dún kọ́dún sọ̀kalẹ̀ lọ. Ṣùgbẹ́ èyí tó dáa sínú rẹ̀ ẹjẹ́ kásẹ̀ yẹ kẹfà òun àpáta ẹgbẹ́ tẹ̀lé ẹgbẹ́ tẹ̀lé fún ìṣàdọ́ ẹgbàmìjọ wọ́n tó lọ́wọ́ àṣàlá ìjọ ẹjẹ́ ká máa ṣe ẹpẹrẹ ẹpẹrẹ ń dọ́mi ìdẹ́gbọ́n máa fún yín láǹfààní ẹpẹrẹ ẹyẹ ọrọ̀ àjọ àyẹ́sẹ̀ ìnáwó ni àhàsìnà ẹ̀fẹ́ sàbúrà àyè sàbúrà nígbà tó wá jẹun tán ìwọ sépè tọ nígbà tó wá sépè ìwọ wá sépè pé ah, bí a ṣe wá ṣe yí bó tí ẹ̀mí àwọn àbáwá àwọn kankan mọ̀ tẹ́ pé àwọn kẹsà wà gbogbo ọ̀nà láti sọ̀rọ̀ ẹ̀mẹ́sì bọ́ alhamdulillah wọ́n ṣe bó ṣe yé wọn mọ́ àmọ́ wá yọ àwọn èyí tí ó bá jẹ́ àwọn àdádálẹ̀ ìdásẹ́kì àmọ́ yọ kú èyí dáadáa dáadáa sẹ́kù tó ti yẹ nínú dáadáa ẹni tí wọ́n máa ń ṣe nígbà náà yìí fún àwọn ẹ̀mọ́sì lẹ́sì dáadáa àìmọye ẹ̀wà àwọn èèyàn jẹ́ fọ́lọ́n tó àwọn èèyàn lẹ́sẹ̀ rí wọ́n máa jẹ̀wà arọ́ sátidé àti sọ́ndé rẹ̀ rẹ̀ ẹ̀sùn mọ̀gá ẹ̀rọ jẹ̀wà lómi so òkúra ní oníkẹ́yọkù ẹka wá pé ẹyẹ ẹ̀dàkùnṣẹ́ ẹ̀dìwà tìbú lè fi lọ́la ẹ̀dìwà jọ àárọ̀ lè fi lọ́la wọ́n lára súnmọ̀ jẹ́ kàmù ẹ bá fẹ́ nígbẹ̀yìn dáadáa ẹ̀wù dá ń sọ alábá ń ṣe ó tẹ́ ẹ bá kí ìrùtà mọ̀ bá jẹ́ bá gbọ́dọ̀ àti fásitì bá tẹ́rí kò sí nǹkan bọ́ nǹkan bí fásitì bá yóò tún bẹ̀rẹ̀ lọ́nà ìrùtà wájú ní tẹ̀lé mi lọ́lọ́wọ́ lọ́jọ́ lọ́dọ̀ àwọn gbọ́ tó fẹ́ nígbẹ̀yìn dáadáa tó kọ́ láti sọ àṣírí kí fún wa wọ́n tó wá lọ́wọ́ ẹgbẹ́ alájẹsẹ́kù orúkọ fẹ́ nígbẹ̀yìn dáadáa ó lè nígbẹ̀yìn dáadáa níbi ọ̀nà aráàmù ọ̀nà tó ń bà nígbẹ̀yìn dáadáa ó ní àwọn ààrùn ìyá kìí ṣe bẹ́ẹ̀ fún ìrọ́njẹ nìkan àwọn wọn ni fi yọ́ mi ní àwọn ọjọ́ ayé tó yẹ pé oye bí ìgbà náà ibi tó le ajẹ́pọ̀lọ̀ náà ti mọ̀ pé ibi kan ń bọ̀ tí ó le ọmọ kó ṣe wá pọ̀ náà ẹ wo àsìkò tá a lò lọ ọlọ́mọdé àtórí rẹ̀ mọ́nú ayé àsìkò kòró ó sì wà ń lọ ọlọ́mọdé àmúgbà gbogbo sí àkàkù bọ̀ ó ti dé ó ti ọlọ́run ti kọ̀ fáwọn alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ẹwà àsìkò yẹn àwọn èèyàn ẹni tó níṣẹ́ ló dá láìní ẹni tó lówó máàkì gan ó nẹ́tẹ́ bẹ́ẹ̀ tó màá tẹ̀lé sọ̀rọ̀ wọn ni àwọn bẹ́ẹ̀ ra mọ́tò àwọn tó bá mọ́tò òjò ó ṣe wo bìlí pé owó mọ́tò yẹn àwọn tẹ̀lé ọkọ̀ ń dà mo ní nígbà tó báyẹ pé táwọn bá ni tí wọ́n bẹ́lú ọ̀gá bẹ́ẹ̀ bẹ́ra wọn tí ó gbọ́nà sípò àwọn yẹn náà wọ́n mọ́ kó wọ́n tẹ́ bàbá torí àwọn ẹ̀kẹ́ ń náà mọ́ wọ́n àgbọ̀ ẹ̀yìn wọ́n sàbọ́ lọ ń dówó pọ̀ wọ́n mọ́ kó tẹ́ bàbá ẹ̀jọ̀ kú náà ni wọ́n ákídá tó àwọn tó wá jẹ́ tó nígbẹ̀yìn dá àwọn tó nígbẹ̀yìn dára àwọn tó pààrọ̀ lọ níbi tọ́lọ̀ fún wọn nìkan ni wọ́n ní wọ́n láì bá ti sọ àwọn ẹ̀ ń

yẹtìmọ̀ ńgá mọ́kọ̀ọ́dá. ẹgbẹ́ táwọn fún àjẹkọ tí wà kàlẹ̀ wọ́n ní gbàtí ìdàgbà tó mẹ́ta àyà yìí wọ́n ní àwọn èèyàn ẹ̀nà náà tàwọn ṣe rí àwọn èèyàn wọ́n ní sọ àbúrò àti mọ̀já àṣẹrí ìdá wọ́n ní wọ́n lè sọ ìgbà pé ibi tó lé yóò tẹ̀lé tó nínú ayé wàhálà àkọ̀dùwọ́pọ̀ àfihàn màálù ìlànà nàìjíríà wọ́n ní wọ́n ebi wúlẹ̀ ìbẹ̀rẹ̀ nílùú kẹta ń pè ní lẹ́jì. kílẹ̀ kílẹ̀ ewu bóyá ìdàmí ìjẹ oúnjẹ lè wà ń lò

إلا ما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا ọlọ́run mọ̀ yẹ mílíọ̀n fẹ́lẹ̀ mi ti ná lórí pé ẹ̀fọ́lábáyá ní 2000 ẹ̀fọ́lábáyá 5000 ẹ̀fọ́lábáyá ní ìjọba tó dẹ̀ ẹ̀sẹ̀ torítọ̀ lọ́ọ̀dì kẹ́ tẹ́sí pọ́lẹ́bẹ̀ àkọ́tì jẹ̀mọ́ kò lè jọra bá ọba tí ìṣe ẹ̀gbẹ́ lọ náà nínú wàtáàfì nígbẹ̀yìn àbá àwọn èèyàn lè máa jẹun lásìkò kan tí wọ́n dẹ̀ ní yó tẹ́gbẹ́ nìkan mọ̀ yáàkù lùwáàyè ẹnìkan mọ̀ jẹ mákàlá àṣàrà oúnjẹ èèyàn mẹ́wàá ọ̀nà yẹ́sùpá kò sì ní yó nínú ìmọ̀ tí wọ́n àwọn àsìkò gba náà طعام في يوم àwọn èèyàn kú láti ààrẹ ibi sínú ọjà bàtàtà ọ̀tún lẹ́fẹ̀ àtúwà pẹ̀lẹ̀jọ́ àwọn èèyàn ṣubú ṣe dé nínú ọjà tààrà ibi ọmọdé ibi sí wa ọmọdé ibi sí wa ọmọ fi bí báwa jáwọ́ nígbà àdúrà nígbà Muhammad sallallahu alaihi wa sallam abibẹ̀ sàdọ̀ sallallahu alaihi wa sallam ọlọ́run gbogbo wa gbogbo wa sọ fún òní ní ojú ẹ̀bẹ́ ìbí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà ẹ̀rọ ẹ̀jẹ̀ lọ́kàlẹ̀ ẹ̀rí ó gẹ́gẹ́ ẹlẹ́rù ti mú nǹkan rẹ̀ sálẹ́bẹ̀ máa ń lẹ́gbẹ̀ẹ́ títí báyìí ẹmọ̀ ọkọ̀ sáti ẹ̀mọ́ ṣubú lẹ́tọ̀ hàn bá rẹ̀ mẹ́rin ẹgbẹ̀ẹ́ ẹmọ̀ bínú ìjọba àwọn ẹ̀yẹ ah, ojú ọ̀rẹ́ rẹ̀ kí ló pàtó jẹ́ fún ọpẹ́ ó ti jẹ́ sáré kámọ́ wàá sọ pé bí ebi jẹ́jẹ́ eléyìí tó ti nígbà tó sì múgbà ṣàlà sí jàgbó méje jàgbó mẹ́fà bọ̀ jàgbó láì ń sinú ọdún lápọ̀kọ̀tẹ̀ ẹni tẹ́bí wá ń pa tí ò lápọ̀kọ̀tẹ̀ jẹ́mà abá ní ẹjẹ́ fáwọn èèyàn ọmọdé ọ̀rọ̀ lọ yóò ẹ bá ní ẹ fáwọn èèyàn nínú àrídà lẹ́bí ní tẹ́bá ṣe tó bá ṣe bẹ̀ ọmọ ìyá rẹ̀ tẹ́bí ṣe nípa tí ò wá ya mi lù ẹlẹ́sẹ̀ ni ó ẹ̀yà mi lù kó lè kárí so nínú àsìkò yẹrú àwọn àsìkò yẹn àwọn èèyàn wọ́n lọ́wọ́ fún àwọn ẹ̀ ẹ̀ máa ń fún àwọn ẹ̀ lásìkò wọn ọlọ́run nífẹ̀ẹ́ sí ní ẹni tó bá ní lọ́nà àwọn táìpù torí kí torí pé wọ́n tẹ́bi wà ń lù tí ẹnìkan tó wá ń ná tí ó dẹ̀ wá bẹ̀rù pé àtó náà bá mọ̀ nẹ́tọ̀ ọwọ́ ọmọ o lẹ́bù kan náà ẹwúrú táìmù kòrò ẹni ẹ̀kọ́ òsì sẹ́sẹ́ àwọn kan wá ń jáde ó sì rùkẹ́ sí ó bẹ̀ wọlé tẹgbẹ́ irú nílágbà ọlọ́mọ pàtàkì tó fẹ́ ní ẹgbẹ́ tí wọ́n mọ̀ sí omi rí màtún rárá ó di nǹkan kejì àrí láàpì nígbẹ̀yìn dáadáa sẹ́ǹdì ó yẹ̀sí máa ń rẹ́ máa pọ̀ rárá àwọn wo ni a mọ̀ wá ọdọ́ wọ́n dàbẹ́ gbọ́ bẹ̀rẹ̀ pé àwọn wo wá ni a mọ̀ wá fún ní

ẹ tó bá ti dàgbà tó ti bàrádà èyí sọ mọ́ orúkọ mọ́ ìwọ́n náà mú mójú sọ́ra rẹ̀ wọ́n náà mọ́ kọ́jọ́ wọ́n náà ti gbìyànjú lọ bẹ́ẹ̀ tẹ́ pé ó ti wà ní kékeré bàbá rẹ̀ ti wá bí ìyá rẹ̀ bá kú kè mọ́ orúkọ mọ́ torí pé ẹni tí nẹ́fàkọ̀ ìnáwó lára ọmọ ń bẹ lọ́rùn rẹ̀. tó bàbá ní ìnáwó lára owó léèwé owó jẹ owó gbá owó ọrùn bàbá lọ́wà tó ìgbà tí ààrẹ bá kú àníkà sí torí pé ẹni tó ìyá tó wùlẹ̀ kú yìí ó ti parí iṣẹ́ tiẹ̀ ó fún lọ́yà mi tiẹ̀ ó sì dára tó bí ẹ̀ kó sì dára mọ́jú ṣé ẹ̀ ló ṣe rí nìyí. Hmm. ṣé ló ṣe rí nìyí wọ́n àtọ́ máa jẹ̀rẹ̀ ìgbòrò bàbá rẹ̀ àbí àrẹ̀wé kọ́kọ́ fún à ìyẹn kí lábẹ́ òun lẹ́sí láyé tẹ́lẹ̀ Ọlọ́run gbà ó, bá a sàwọn olúwa lẹ́sàn dáadáa ó, bá a sàwọn olúwa lẹ́sàn dáadáa, bá a sàwọn olúwa lẹ́sàn dáadáa, ọdún ìrọ̀hámù gbọ́nà, a máa rọ̀ bẹ̀yà ní sọ bí ẹ̀rọ. Yẹtí máa ń zá mọ́kànrọ̀ bẹ́ẹ̀. àwọn ọlọ́ni ọmọ orúkẹ dáàmà kọ̀rọ̀bà tó tó wá jẹ́ àtìmọ̀tún ọmọ orúkẹ ní dáàmà kọ̀rọ̀bà tó tó wá jẹ́ alásùnmọ́ ẹrú adẹ́kọ̀tà bá ní ọmọ orúkẹ kan tó súnmọ́ yẹn dání fámílì ọmọ àbúrò yẹn ọmọ ẹgbẹ́ yẹn ọmọ kìríkẹ àbí a sì fẹ́ ṣe dáadáa sí ọgbẹ́ ṣètò àmì akọ́kọ́ ṣe dáadáa sí ètò jẹ́ alásùnmọ̀ wa yẹn náà. ẹ̀sìn máa ń dá máa kọ́rọ́ dá. àbí ọmọ àdúgbò wa àti ẹgbẹ́ ọmọ ìlú mi ni àkọ́ ti sọmọ àdúgbò wa náà àmọ́ wa mú wa ṣe súnmọ́ wa sí. يتيما يتيما ذا مقربة أو مسكينا ذا متربة أو تتما فلنجة تتما فلنجة جماعة أو مسكينا أو ọlọ́wọ́ nínú mìsíkìn ó dáámá tírọ́bà àìdá tùrọ̀ olóòrin aláìbò jẹ́ wípé ọ́tọ́sì débi pé tí ìkẹ́kẹ́ bá mú ọwọ́ rẹ̀ dọ̀tí kìí sọpọ́ kawó ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ tọ́wọ́ wọn bá dọ̀tí ní pẹ̀lú pọ̀wọ́ mú ẹ̀bí wọn náà sọ pé wọ́n ní ó tálàkùtà rí nǹkan ìṣẹ́ tálàkùtà lásán náà ó tálàkùtà gẹ̀ so yẹ mẹ́sìkínẹ̀ àwọn mẹ́sìkínẹ̀ àwọn mẹ́sìkínẹ̀ kò nílé lórí aláìní tí ò nílé lórí tó yẹ pé ibi tó bá ti rí ni ó sùn tátẹ́kùn bá ti ra fẹ́ báyìí èpó yóò fẹ́ kí ni sí dáa èpó tátẹ́kùn bá fẹ́ nìṣẹ́ tó nílé yóò sàrí bọ́ọ̀lù rẹ̀ ló kúlẹ̀ bọ̀ bọ́ẹ̀ tí ò ní ibi tí ó sùn kò ní rẹ́rẹ́ǹtì kò sí nílé tí ń gbé kò sí níbi tí ó sùn lónìí à ń tẹ́ ẹ̀ ti ká wọ́n sọ ní one thousand ó mọ́ ń dọ́ta ẹmọ́jọ́ yà nínú ilé ẹ̀wà ọ̀ ilé ẹ̀wà ọ̀ ó mọ́ ń dọ́ta owó ò tí ìfọwọ́ kàn rí àjẹ́bẹ́ ilé ẹ̀wà ọ̀ ẹlẹ́mí òkú one thousand naira jọ ọgbà ilé bó dájọ́ tó wá ti ẹkùn bí hundred thousand tí wọ́n fi ń gbà àlejò tẹ́fí ń sàlejò tẹ́fí ń tẹ́fí ń dọ̀rọ̀ ẹ̀kẹ́ ẹlòmí ò kó jọ rí lájí ó kó jọ rí hundred thousand kó lọ bó dájọ gẹ kò lè rí dá hundred thousand obìnrin mi gba máa hundred thousand lọ́wọ́ fún ẹlòmí ìdájú ń dájọ kò kọ́ hundred thousand lórí jẹ́mà ẹjẹ́ ká mọ̀ lúgbò rẹ̀ lọ́wọ́ ẹjẹ́ ká mọ̀ lúgbò rẹ̀ lọ́wọ́ ẹlùmí ìgbò tí ìjọba ọ̀dọ́ ni ó sì tìlú náà tí ó lè ń gbó sí 5000 ẹgbẹ́ bàbá rẹ̀ ní ìgbẹ́ tí ò lọ́rẹ́ 1000 tí ò mú ìdáyé tí ò kó bọ́ ìdáyé kò sí lákàntì ẹ̀ ẹlùmí ó ń gbé yàrá kan ẹgbẹ́ bàbá ẹlùmí ń bẹ tẹ́kọ̀ kò ló ń bẹ àṣẹ́kò sáwọn ọ̀rẹ́ ẹlọ ságbólé ẹlọ sáwọn agbólé àwọn àrígbóró ẹ̀rí àwọn kọta ń sọ ẹ̀rí àwọn kọta ń sọ ìgbé yàrá bàbá kan àbọmọ bíi mẹ́gbàá nù yàrá kan ó sì láyé wọn ò sì ń bọ̀ lọ sókè fèrè sọ́lọ̀ ọmọ ni wọ́n tún jẹ́ lọ́rùn ó lẹ́sí àti mọ́ sí lọ́rùn ẹ̀ kìíní ga ó má tún sókè fèrè ọlọ́wọ́ tún fi wọ́n tún wọlé ìdí bẹ́ẹ̀ sì ni pé ẹ̀ka sábà wá sọ ohun kálukú alhamdulillah náà fi síra ó ní miskin aláìnìké sára ìgbogbo wádà miskin ní wáàbí aláìsí miskin ẹ̀bọ̀ àti nínú miskin dá so àlàyé ẹ̀yẹ náà nù masakin náà sahih náà nù kí wọ́n wá dápọ̀ iye saudi mọ́nà ìlú yá ìtẹ́lẹ̀ ẹni tí tó bá ní owó yẹn lákàánì pé mìsíkè ṣe mìsíkè á wọ́n á wò láti ṣe sára lọ owó tẹ̀ ń sọ yìí kẹ́tí ẹ̀ tó lẹ́ tí ó ní nàìjíríà ẹlẹ́gbẹ̀ẹ́ mo bá nàìjíríà gan bíi nineteen percent wa fi kí mi wọn so ní contest ìdílé wọn sàlàyé mìsíkè bọ̀dá àmàtà alhamdulillah àìsàn mìsíkè dáhàmà alábùsára yẹ́ yẹ́ ìlàfàbùsá yí pé tó abẹ́ ṣe fídíyà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tó abẹ́ ṣe bí a arúgbó rẹ̀ tí ó lè gbà rẹ̀ ọbẹ̀ fún lóúnjẹ àbí aláboyún tí ó lè gbà rẹ̀ àbí atọ́tọ́wọ́láyà àbẹ́ntẹ́fẹ́ ààrẹ tó ṣe bí àwọn onírọ́sà àtàwọn ọmọ ìyá wọn kọ́lọ́kọ́ mọ́ fún buhari àlàáfíà tí wọ́n lè gbà rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ti pé ara wọn ó yà tẹ́lẹ̀ ṣe ìtọ́ àpẹẹrẹ fún àwọn ará ìlú lóúnjẹ kéèsè rẹ̀ wọ́n rẹ̀ ṣàlà ebi àti ebi tẹ àwọn ọmọ àwọn mùsùlùmí náà máa ń kó wá tẹ̀sí àti gbójú ẹ fún wọn lóòótọ́ miskin ni wá bọ́ miskin tó gbé yẹn fún dáhùn tó rọ́bà ni ó yẹn ni bí alfarku bẹ́ẹ̀ ni ìtọ́ àwọn síbíà so miskin tó gbé yẹn fún miskin tó lọ aláìní tó gbé aláìní tó yẹ pé kò ní mint kò ní ẹgbẹ́rẹ́sì aláìní káà sọ pé ó ní bí jẹgbẹ̀jẹgbẹ ẹwù yá aláwáyá ẹgbẹ́rẹ́ wọn láìsí àbọ̀kà fún mẹ́rin àmọ́ríwá wọ́n yà ó ti ṣàlàyé ní bá kọ́ àwọn èèyàn ní ìwòsàn kọ̀ǹtà sí lọ́dọ̀ àwọn ọlọ́jà àbẹ́ bùkálù bí wọ́n ní nóòtù dáhà ìjọba ìpàdé owó ìjú bí ráì kó ọ̀rọ̀ máa sọ wọn bá kálukú sọ gbèsè rẹ̀. ṣáàbẹ̀ mẹsìnì kan rà sí dídí ẹsẹ̀ ìgbò mẹsìnì yìí ó tún gbé pẹ́ẹ́lí àti àti ìjẹun ọmọ mẹsìnì kan kò ṣe ẹ̀ mo fẹ́ gbàdùn jẹun òní yá. wàlá ayé bùkálù ìṣẹ̀lẹ̀ kan fún mi tó pààyàn lẹ́kùn lọ. ó ní ìyá yẹn ta oúnjẹ ó ní bẹ́ẹ̀ ó sàtẹ̀ ìdáhùn oúnjẹ kẹ̀mí ara ìṣàbọ̀kàn bó ẹni ẹ ti ń dáhùn ìdáhùn ìdáhùn ìdáhùn ṣàpẹ́ tó wá tajà nínú oúnjẹ nínú agbolé ní káàmì láwọn táàmì àwọn ti gbà wọn gbé omi jẹ náà ti pé ẹgbẹ́ oúnjẹ ìgbà jọ ẹ̀ sọ́wọ́ òun náà ó dájú bẹ́ẹ̀ jọrọ tán ẹjọ ẹ sáti ẹ̀sà náà ẹjọ ẹ alẹ́sẹ̀ náà ẹjẹ ẹwọ owó ẹsẹ̀ fún lẹ́rà ìlà ó wà tẹ́lù sáwọn kọ́sọ́mà mi lọ ẹni ẹwà ara jókòó ó wá pẹ́ ẹnìkan wá dé tó bẹ́ẹ̀ rà kí ló dé ẹ̀jẹ̀ lílo náà mo ṣe wọ́n ti pọ̀ sùn ní fún àwọn lábọ̀ kan ó ní káwọn tiẹ̀ ti sọ̀rọ̀ pé kẹta jẹ̀kọ́ tó kọ́ jẹ̀kọ́ tó àwọn kọ́sọ́mà tó tiẹ̀ sanwó lónìí àyẹ̀nà ẹ̀ ta fún wọn ó sanwó wọ́n ṣe wá ń jẹ́ ní ẹ̀yẹ́ sùn. ẹni tí wọ́n fẹ́ dájà fún tó fẹ́ dáhùn omi lọ́jọ́ kò yóò ti kú síbẹ̀ ọmọ yẹn sùn ẹ̀kọ́ pé ah ó wà lẹ́mọ̀ pé kẹ́kẹ́ lórí jẹ́ra afọ́kẹ́ ó náà ti sóò náà nìtọ́ أو مسكينا ذا مسربا دي ما دام فاني كيما كيما كوكويا ما جوليا yẹ́yìn náà ó ń wá ní ọkọ̀ abọ́kẹ̀ ìfún wọn ti ẹ̀fún gẹ̀ pé ó ti wọ́pọ̀ ọwọ́ ilé òun náà ti pè ní ọlọ́pàá tẹ́lá tó wá kí ní ربنا لا تحمل علينا إسرا كما حملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الظالمين آية الموافق لا يلوك بل في الصف ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبل علينا رب ولا تهمل علينا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين. جماعة أبي سيدك اللهم إني أعوذ بك من الجوع. أدعو أتعمل بني يا جماعة شيء. اللهم إني أعوذ بك من الجوع إنه بيس الضجيع Ebi oko ìdájú ní ìdáka máa ṣàdúrà, ọbádà rẹ̀ débi ń pa ìdáka fún olóúnjẹ níwọ̀n bàtà bá ní. Ọkùn wọn wọ̀n bá. Nínú wà bàtà náwó wa Wọ́n ní àbí miskin aláìní dáámá tó rọ́bà, tábí kò níbi tí ó yà sí. Subhanallah. Jẹ́nà àwọn ọ̀kẹ́ ń bẹ́ wọn níbi tí wọ́n yà sí o. Ó wọlé ìlànà tó rìsọ́ọ̀tì yóò tó padà rọ́lá kò síbi tó lọ ni kò síbi tó bóòrò pé tẹ́ bá ní kò mẹ́wàá àmọ́jọ ẹgbẹ́ ẹgbẹ́ ìsàfẹ́ káyé nǹkan nǹkan fún kò síbi tó bẹ́ẹ̀ lọ ni wọ́n sọ wá padà um, sọ lọ́wọ́ àwọn mọ̀tàkì ní báyẹn wọn lásọ tí wọ́n wọ̀ wọn ní nǹkan tẹ́ jẹ wọn nílé tí wọ́n gbé ọkàn wọn balẹ̀ wọn ìgbádùn ayé ọlọ́run ló sì dáhùn wọn ní bákọ̀ kẹ́kẹ́ wọn ní bákẹ́ kẹ́kẹ́ sí bákẹ́ kẹ́kẹ́ wọ́n tó tún ní bákẹ̀ẹ̀dì àti ẹ̀tún sẹ́pẹ̀rẹ̀ yorùbá ní àríbíyáwó ìwọ̀n ọlọ́rọ̀ onígbẹ̀rẹ̀ ránú ẹlùmí ìfẹ́ yáwó ní yà pẹ̀lú ayábátà ọmọ náírà àtàwọn ẹgbẹ́ wo mi gan ẹgbẹ́ mi jẹ́ níbi ìdílé rẹ̀ yóò dàrú mọ́lọ́ wọ́n tó sọ pé nígbà náà ti bá kàwé yẹn wọ́n wò dúró rẹ̀ wọ́n wò dúró rẹ̀ wọ́n sọ fọ́nà wà ní tọ́lá kó dáhùn kó sàánú wọn رغدا في الأرض مسكينا ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة Kámọ́ ẹgbọ́rùn lọ́rọ̀ ẹ̀rú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtọ́rọ̀mù fi ọ̀mí ń rí màá. Kámọ́ ẹgbọ́ àwọn èèyàn ló ń jẹ́ níjọ́ tí ebi lé nílùú. Ẹ̀sìn máa ń rẹ̀ màá kọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn ọmọ orúkọ kọjọ́ bá wọn láàpù priority. Àwọn ẹ̀sìn náà ń rẹ̀ màá kọ̀rọ̀ bẹ́ẹ̀. Àti àwọn aláìní, ẹ tún kẹfẹ́ ní mi mẹ́rin ṣe bẹ́ẹ̀. Àbẹ́ kẹfẹ́ ní mi ṣe bẹ́ẹ̀. Tí èsè Mùsùlùmí jẹ́ pé ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ dáadáa ọmọ wà lọ́rọ̀ kó lé olè ìbọn bá promise òun ní akíbà ẹ̀rọni lọ́rùn fún mẹ́kẹ́ ilé ta sọ ilé kò tó hmm. ọba tó sọ́nà tó tún wá yẹ so lè dẹ́rẹ́ o lè dẹ́rẹ́ ọlọ́kọ̀ wá ní ọlọ́run lẹ́ẹ̀dì tó fi takọ̀ ọlọ́run wà tọ́ta ọlọ́run ti yẹjú gbogbo ọ̀rọ̀ rẹ kó tó kù láyé ẹlòmí ní ngo ìfèrí mi ní ngo ọmọ ẹ̀ má tún bú ọ̀rọ̀ ìfèrí وكان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة

pẹ́kókè lẹ́ẹ̀kẹ́ mùsùlùmí gbogbo yìí ọlọ́run Àlàtúnmà ẹni yóò nígbà ìlàdà tó wá fún ilé ìṣẹ́ tó wá wà nínú àwọn tó gbọ́lọ́gbọ́ ní o. Tawāsaw bis-sabri wa tawāsaw wọ́n tawāsaw bis-sabri, sẹ́ pé Yorùbá ní tọ́ dẹ́bà ro ìṣẹ́ròyà wọ́n ní kó ṣekí kò ní pẹ̀rẹ̀ kò ní ṣekí bá pẹ̀rẹ̀ kò ní ṣekí afẹ́ nìkan jẹ́ tẹ́ máa wo wàhálà tó yẹ ẹ̀sẹ̀ ọlọ́sọ pé bàrà kọ́dọ̀ kọ́dọ̀ ìsáàlì fi kábàdì kábàdì láti rówó ẹ̀mí ọlọ́lọ́mọ ìṣẹ́lẹ̀ lómi ìṣẹ́kílẹ̀ tó sú láti ẹ̀rọ dalẹ́ kílẹ̀ tó sú kò ti gbó bá rẹ̀ ọlọ́mọ fàbáríkà jù ẹlòmí ọlọ́mọ agogo tó ti jáde ẹlòmí ago márùn ìrìn àkọ́kọ́ mẹ́wọ́ ti bọ́ta ó sì dalẹ́ kó tó wọlé bí ago mẹ́wàá ẹlọ́wọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n ti fọ́nà agbó méjì náà wọ́n yóò dáadáa agbó mẹ́rin padà irú owó yẹ tí è máa ṣe pé ẹ̀má lọ sí ládá tó tí mọ̀ náà kí ẹ̀má mọ̀ nẹ́fẹ́ nìkan pé ó ń bá ràtà ní àbá ẹwọ ẹgbàgbé ọmọ mọ̀ wà látọ̀ òun ṣe kó ń tó lówó kò sí iṣẹ́ tó rọrùn jẹ́ náà iṣẹ́ tó rọrùn ṣùgbọ́n ọlọ́run bá ṣùgbọ́n àwọn àtẹ́lẹ́wọ̀n tàwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ pé kí wọ́n tó wọ́n rọra wọn lójú ẹ̀ṣẹ́ ìjàmbá ṣe ìtakọ́ fúra wọn sùpẹ̀ ẹgbẹ́ wọn sọ wọn lẹ́sọ̀rọ̀

ṣẹ́kẹ́ káṣí dáadáa fáwọn èèyàn kan ọ̀rẹ́ mi yá ìwọ mú one thousand amẹ́wọ̀n bàbá ẹ̀yẹn bá fọ̀rẹ̀ bàbá ẹ̀yẹn kéde kan ẹ̀yẹn mú two thousand bàbá ẹ̀jẹ̀ ká fi dára sí ẹnìkan tó ní ìjọba lọ́wọ́ àwọn aṣọ́dọ̀ rẹ̀ máa ní táwọn jọ ń bí tẹ́bi jọ ń dàgbà ní àwọn ẹ̀kẹ́ tó má délé ọtí wọ́n jọ bá ń dàgbà bẹ́ẹ̀ wọ́n pàtẹ́bù rẹ̀ lọ́la ẹ̀kọ́lá tó bá dọ̀ sọ́wọ́ sọ́lẹ́ tó pàtẹ́bù rẹ̀ àwọn kan tọ́ náà wọ́n ti pé kí wọ́n ti wọn àwọn aṣọ mi máa hàmùkà ẹnì kan lọ́wọ́ wàkìlẹ̀ yẹn wọ́n ń tà ẹ̀ bàbá kiri ẹ̀yẹ mú kiri kaba wọ́n sì máa tákàrà wọn lórí ìlànà ọmọ làkè. ọ̀sọ̀bẹ̀ sọ́bẹ̀rẹ̀

ẹ̀kọ́lọ́n ti kílẹ̀ rẹ̀ ọlọ́n jáwà ní wọn lọ́n rọ iṣẹ́ àjẹ́nà yẹ fún wa lọ àwọn ìròyìn tẹ́ fún mẹ́lẹ́gbẹ̀rẹ̀ yẹ rọ fún wa irin iṣẹ́ bẹ́ẹ̀ kó sí wa lọ́dọ̀ kó tó wà rọ fún wa bẹ́ẹ̀ antana dalkala kọ̀dí ìrùn wa anta bi lọ́bẹ̀lẹ̀ jẹjẹ́ wọn la hawla la quwwata wúlẹ̀ àìkà àwọn tó bá ní ọ̀rọ̀ nílá àwọn tí a ni ní apọ̀ sún. Ọ̀lẹ̀dí na kẹfàrò bí ayá ti na hún Lẹ̀bínà kẹfàrò bí ayá ti náà. Àwọn tó bá lọ takò gbogbo àwọn ọ̀rọ̀ táwọn ọlọ́run ta bá nẹ́bí sọ́lá sáà sọ yìí. Fún aṣáàbò lè máa ṣáná. Ọlọ́ ní àwọn ní èrò apósí ọlọ́mọdá sí ní wọn. Àwọn bí ọ̀nà mọ́já sí ní àtàwọn àtàwọn tó níwọ̀n àtàwọn tá ní o. Gbogbo olùsọ alápapọ̀. Ọlọ́dún láìka sáàbò mọ̀ṣàrá. Àdá àgbàgbé ọmọ náà nìyẹn àwọn àpótí pẹ̀pẹ́ àgbàgbé ọmọ náà àwọn ìlú àpótí. Ìrìnà kẹfẹ́rún bí ayá ti na hún máa sáàbọ̀ lè máa ṣáàmà àlẹ́yìn náà mọ̀ sọ́dá. Ọlọ́dẹ́ àwọn apàwọn ìlú àpótí àlẹ́yìn náà ni iná tọ́jẹ́ pé sọ́dá ayé mógúlákọ̀ lọ́tọ́ ẹ wọ́n ti pa lọ́tọ́ ti wọ bẹ̀bẹ̀ wọ́n wá ti pa mọ́ wọn lẹ́mọ̀ tó mẹ́rin pé láyà sọ̀rọ̀ yóò àwọn ni àwọn ni wọ ilọ́tọ́ pé èyí ẹ̀kẹ́ mẹ́ lọ́rọ̀ ilọ́tọ́ pé wọ́n ti rà gbàdí wọ́n ti pa kò síbi tí wọ́n fẹ́ yà kò sí ibi tí wọ́n fẹ́ lọ àwọn mìíràn àwọn onímọ̀ tẹ̀sí na pé ara o àlẹ́ ìmúná arọ́ mọ́ sọ́dà wọn nílá dáa èèmù tó bá kọ́ sórí padà bọ́wọ́ fi àwọn àfọ̀rọ̀ àwọn ní iná ìwọ́n jẹ́ pé kò وبأننا نعرف رابط على نسأل الله سبحانه وتعالى أن يوفقنا ويسددنا وأن ينفعنا بما قد سمعنا أبو غريب ذلك القدر عليه آمين. وهذا آخر تفسير سورة البلد ولله الحمد والمنة وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام